فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفضل خطابه ومن يوت الحكمة أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبعلا نجله à ń tọrọ ike àti ìgbẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìfẹ́ wa àlùfáà wa àgbà nábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìṣọ́rọ̀ ń kún bá nábì náà tàwọn ará rírà tàwọn sọ́fà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kọ́sánú àwọn náà tàwọn òbí wa tàwọn àlùfáà tàwọn ọ̀gá wa àti gbogbo àwọn jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lọ́mọdé àtàánú ẹ̀yíwá pùláyà tàbí kíàmù ولا قرآن الكريم ولا لا إله إلا الله بلا تاتي سيدان لك وني ولو دوني ودناني إجرام الوفاء في سيدة الوفاء راشدين أما صحابي الجلال سلم ابو وأفضل لما خليفة أبو بكر صديق عمر فاروق عثمان ذو نورين أخي علي مرتدى ولا ما بقول له ìyàfáwa Muhammad Khadri ọlọ́nkúbà àtọ́fà aláìsílẹ̀tàrí ìsìlànfà nípa àbùkárí àwọn ìsáàbì ìsọ́lọ́sọ̀lá àlọ́wọ́sọ̀lẹ̀ ìtí à ń gbìyànjú àti pàṣẹ lọ́wọ́ náà ní ọ̀rọ̀pá ìnà Uthman radiyallahu anhu àkókò rẹ̀ pàápàá jùlọ ìgbẹ̀yìn ìdáàfà rẹ̀ tí àwọn fìkínà ń sílẹ̀ خلافة سيدنا عثمان مثل جاء خليفة كما في فتنا كذا بسم الله الرحمن الرحيم حد من قوة بان قول انتو تسيمالي فوني او تاريس يقول لي عيدا أيوة فوني واني وكان عثمان رضي الله عنه يكره جدا ان يولد قتال بالمدينة في جمله الله اكبر سيدنا عثمان ومن دعاء يونسيه ذكره جدا أقول ما كانت لبرا أن يحدث كتاب المدينة في المدينة في كتاب يكتبوني في فتنة المدينة فهي على فتنة فتنة المدينة لا يفكر قتله لا يوم قتله لا يكوني فتنة قتله أولي كتاب قرامة كان جماعة عنه بكبر ما أمكنه حتى كان ينأى آل بيتي àti ìtìgbé èdè ìlà kódà ń gbé ẹjọ́ ti ọ̀rọ̀ ìtìgbésẹ́ ilé gbogbo tó kódà ó sọ́wọ́n ara nù lé rẹ̀ kí ni ẹ̀kọ́ gbọ́dọ̀ yọ ọ̀bí ní àbí nǹkan ìgbà lọ́wọ́ kí gbọ́dọ̀ yọ yá ní ọkọ̀ fún wọn bí wọ́n yọ nǹkan ìjà jáde rárá o bọ̀kárẹ́ ìyẹ̀tọ́ àwọn olùsọ̀wà àwọn tó ń mú street ìdí ń kúrò wọn lọ́n lọ ìtọ́lọ́kùn من lọ́kùn tó àwọn èèyàn ń tàlàyé fún wọn tàlàyé fún wọn ìdáyẹkùn bí ìdáyẹkùn báyìí إليهم علي بن أبي طالب مرة بعد مرة ولا أنا سيدنا علي بن أبي طالب سيدنا علي ولي لو جسنا وكان كان في أسفل وكان باي باي باي باي باي باي الكاسي الله أكبر قد برضاخ في مطالبهم انفوني أجوم مجموعة سنتين ثلاثة أمام في روش اسكالاتلا اسكالاتلا هم لا يزدادرون هم يعبدون هم وجفرين بل كلما سد عليهم بابا من أبواب الفتن كتبوا غيره الله أكبر أنا كليك من تجدكم أسف نبدي الوضع على أي شيء على أي شيء قد يسمعكم يوم فدعوا بغيرها المسلمين ونهوا ما عن خليفة المسلمين الله أكبر وقفوا خليفة المسلمين كبرى يجب بهم مسلم المدينة وقفوا المسلمين كبرى لا إله إلا الله فجاء أمو على علي بالجلس يقول سنة علي وابع الناس كفنوكم يا أيها الناس أي أي إن الذي تفعلون لا تسبقوا أمر المؤمنين ولا أمر الكافرين كل إذا يسيئوا كيف يسيئ المسلمين إيه كيف يسيئ الكافرين الله أكبر قال الله يا أيها الناس أين يعيد إن الذي تفعلون لا يشبه أمر المسلمين ولا أمر الكافرين ìdí tá n ṣe èyí tẹ́lẹ̀ kọ́ lórí ọmọ mú mi ìdí tí a mùsùlùmí o ìdí tí àwọn ìṣeré gan fàlá tí ó ẹni ó máa ẹ má gbèdé láti mú mi wọ́n kọ́ láti pàmì látàdí ìgbà ìlànà wọ́la máa dà bí àwọn nǹkan lónú lè rẹ̀ lọ́kọ̀ lè fẹ́ ìgbà róma wọ́n àróma wa àwọn róòmù tó sì fèrè ni wọ́n àwọn róòmù

máa fún ọ lómi mímú wọ́n ti máa fún ọ ló ní ìjẹjẹ àlọ́lá wọlá ìlà ìtún ayélujára tọ́sílẹ̀ Allahu akbar nílá wọlá àgbà àgbà àgbà ìgbà àbúrò ibi tukun ànígbà ọ̀pọ̀lọpá nínú àlùkò lọ́wọ́ جاءت أم المؤمنين حبيبة بنت أبي سفيان على دعوة فضربوا وجهه بلدته بلدتها وجاء الله أكبر نماوى المؤمنين ما كان أبي سفيان حبيبا إنه يوى النبي صلى الله عليه وسلم إنه لبهما ogun ìdáta lógun wa ó wá kọ́ àwọn nǹkan oúnjẹ sórí ẹ̀ láti kó wọlé bí a ورب إن وسايا بني أمية إن دعاب الرجل mọ́sùmọ́sí àwọn asọ́ọ́lẹ̀ àwọn ẹrù wàní mẹ́yà wà látọ̀ amir mummini nínú lè kó fún ó lè bá kọ́ wọn kan fún wọn fún tọ́ọ̀rẹ̀ ṣẹ́tù an asálùkù anha ìṣẹ̀lẹ̀ bèèrè nípa àwọn akọ́lọ́dọ̀ àwọn asọ́ọ́lẹ̀ àti àwọn ẹrù kọ́lọ́dọ̀ rẹ̀ ìṣẹ̀lẹ̀ bèèrè rẹ̀ ألا تهلك الأموال الأيتام ولا أرامل ìfẹ́kí owó àwọn ọmọrùkanú àtàwọn owó àwọn okó kúlù tó ẹfùmiláyì kí wọlé lọ kàrànù kábíà ní yóò yẹ kí wọ́n àwọn níbi ìgbà bá bẹ́ẹ̀ ni àwọn tó ń bí tìláyé àwọn díẹ̀ náà ni àwọn òhun mọ̀ wò ṣe mọ̀ lọ́gbẹ́ àwọn yẹn. كانوا كاملا الله أكبر فتأوا حبلا بردتها بسيف نفرت أحد أم المؤمنين تحت سنها الله gbàgbà okùnfò fi àwọn ẹrù tó wà nínú orí ìjọba rẹ̀ by chance lè ń mú mi ní fúláì bọ́lọ́ wọn kódà ọ̀fẹ́ ṣubú من كانت كل المؤمنين تسكت عنها وقال لي سبلوا لي جابونا الله أكبر لقاء الناس وقابوا بها إلى بيتها هو يوجد إجري وقضما الله أكبر ثم أشرف عثمان على الناس بعد ما لعنا عنه خلينا <clears throat> سنة ما فيه بسيوه إنها قد رجل منه الله اكبر الله اكبر لا لا قال وربي الله تعلمون في مطلبة هنا مشكلة هنا بداية كلمة أي ما هي بداية كلمة إيه إني اشتريت الدير الأرمى مالك أمي كانت أمي بمفومرة لا إله إلا الله ṣe fi ẹ̀sùn bá ọkùnfà gbogbo lójú ẹ̀ já ní gómìnà bí kìlọ́ ọmọdé ẹ̀mí àwọn romans ni wọ́n ní àwọn yahood wọ́n ní omi ìjọba ẹ̀ láwọn sí débẹ̀ wọ́n gbóbi fún wọn ní nǹkan wọn láwọn yahood débẹ̀ wọ́n tún ìtàkùn lóbi gbogbo lè kọ́ra gbogbo àti yahood àti mùsùlùmí gbọdọ̀ múlẹ̀ fún omi ẹ̀yẹ ìwọ̀n wájú kìlọ́ ọmọdé إله إلا الله أي أنتم اسم الله مخلوق قلبه قبل لوينا أي هي جواي لا إله إلا الله أتعلمون أن أني كما إكريت دير الحرومة بمالي قوة المفرد كالحي شاك أمي لا إله إلا الله لتعذبوا بها في ما جدد وكمامو أتعذب راسعي في آخرة رجل من المسلمين إلى الإنسان ẹgbà yóò ìpèsè níbẹ̀ ní ti tó kó ara o sáàmù ló ń tu láì nínú òtún láì náà láti fún eh, omi náà ó wá kọ́ síbi ló láti mú omi náà ẹ̀ ìlà ìlọ́lá ìdílé ìlú kò sí pẹ́ wọn afẹ́ ni ìrìn wọn wà ìṣẹ́ nínú wa ní túmọ̀ ní ní lọ́mọ fún bàrá omi tí ó ń pa ẹ̀ sáàlì wọn pé àwọn kìkìrì ìdílé ìfà sáàmù kìrì bá kọ́ ẹrú àṣírí àwọn ọmọdé náà wá ròyìn àwọn mùsùlùmí dáadáa nù kọ́ àná ويطعمون الطعام على حبه مسكينا ويتيما فيه وعسيرا وفي أدوات يقروا مطمئنية كل الطعام هو أقول أخوان بير مؤمنين إنا لله وإنا إلي راجعون لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله أكبر قالوا نعم أن ونبيعنا نعم، مقول أما أمقوا سيد ظالمون قالوا نعم قال علم تم تدعونني أن أشربوا حتى تسأل الماء البحر فأنتي أراكم في كتابي في كتابي من المتفعين ìgbẹ́ ìdí sínú náà òsì ìsìlẹ̀ àti omi òkun tí ma tààrà ń sọ́kùnmù lọ́wọ́ tí wá bí ìgbẹ́ kan wọ́n ilẹ̀ ṣe báyìí bẹ́ẹ̀ tàbí kuma sáà ti madina rẹ̀ bí ma fi mura ma ta arzikin ilé àwọn èèyàn tó wà ní sínú ọkùnrin kú ẹ̀ra ìgbà tó múra ní ìfẹ́dọ̀ abẹ́sẹ̀lá tó ti fi múra rẹ̀ báyìí ọ̀dọ̀wọ́ tó a fi bẹ́ẹ̀ tó ti kúmá sí kúmá sí tuntun sí gbogbo yẹn sí kàálù dáhàm ní bẹ́ẹ̀ ni fàálù tó àmì àhàdàn mẹ́ta àmì sí ọjọ́ àfọwọ́ ẹ̀rọ máa kíláàsì ìnìlẹ̀ ẹ̀rọ àfọwọ́ ẹ̀rọ fún yẹ́mà máa jẹ́ òfin yẹ ọ̀pọ̀ omi mo bíra lọ́wọ́ ọ̀pọ̀rọ̀ wọ́n ni al'alamuna al'adintum al'adintum mun a fi yi salatu min kadi ko kuma ne kafin ne kuma kala in kuma sọ̀rọ̀ in kìlá tẹ̀wọ̀n in kìlá tẹ̀wọ̀n ne أسيدكم الله وكلهم قيلون قال تعلمون أن النبي صلى الله عليه وسلم قال عني كذا وكذا قال انت اسمي قال مش اسمي في عندما فيه عثمان بيقولكم بس لا يبقى اليوم عندنا هذه كسين كده ما في عثمان عثمان من سنة عثمان كان سنة عثمان جريه سنة عثمان كان يقولون لي السنة الأولى بعد السنة الأولى هنا نبع السلام عليكم ثانية أبو بكر الصديق بسم الله نبي تعالى السلام عليكم وعليكم السلام ثانية عمر بن فاروق بسم الله نبي تعالى السلام عليكم ثانية عثمان بن علي بن الحسن هذا اجتماع فيه ممواتي لا يشعوه الله عليك لا هو سبحانه وتعالى لا ولا ثواني يا رسول الله بدأ بي السلامة أجل ولا فرادها kúròdé ẹgbẹ́ wọlé kò dára ẹgbẹ́ fún wọn ni a ìfọlá àti mímọ ti ti èmi ní màláìka bẹ́ẹ̀ kí n ti ti màláìka ti yù kò sí màláìka náà ní sọ́nà ti yù àwọn ọmọ òṣìṣẹ́ mọ̀ náà fún bí wọn ti yù ẹ̀ a máa ti yù ẹ̀ fún wọn ti yù fún wọn kọ́ wa dúdú pa ẹ pé a àwọn òkú fi dáadáa àwọn yahoo tí wọn wà lé mọ ọlọ́dọ̀ ọlọ́dọ̀ kò fi náà ilẹ̀ abdullahi bin sọba àti ìbánu wájú abdullahi yahudi wọ́n wọlé ìsìnkú ìsìnkú ìsìnkú ìsìnkú munafiki dabla àwọn ni yẹn kọ́ni sẹ́ni àbábìnrin sọ yahudi wọ́n wá lu àwọn mùsùlùmí wọ́n lu àwọn mùsùlùmí àwọn mùsùlùmí aláìmọ̀kan wọ́n kò tẹ̀lé nípa islam ti yáyé jù mùsùlùmí kàkà náà bí jẹ́ sọmọ lọ́tí ní gbogbo bí ní kàbínọ́sì ti kàtà bí jù bí wọ́n sọ ní jọ friday wọ́n mọ̀ sí àṣọ program yìí islam islam wọ́n bèèrè nípa kíní rẹ̀ wọ́n sì bẹ́ẹ̀ ní kẹ́gbẹ̀ social media ni wọ́n bèèrè ọmọ láti láti láti láti mọ́jà láti lágbọ́rọ̀ ìfẹ́ yá yọ̀lẹ̀ fi ń dá kún fọ́síkú bí nẹ́bẹ̀ yìí wọ́n yí dùn wọ́n ni wọ́n fi dá bẹ̀tù ẹwájú ọ̀rẹ́ wọ́n ní ìṣẹ́jú ọgbọ́n tẹ̀lé ara ọ̀ àwọn wádìí pé bóòlù ọ̀rọ̀ ìṣẹ́ bóòlù ọ̀rọ̀ ìṣẹ́ bóòlù ọ̀rọ̀ ìṣẹ́ yé wa ó ti bá fọ̀rọ̀ ìwọ̀n náà bá. page 241 àgbàláyé ìdíkú paragraph ilé fún paragraph lẹ́nu الله أكبر أن تعلمون جامع أن النبي صلى الله عليه وسلم قال عني كذا وكذا جامع قبل يومي أرويني دا أرويني دا أرويني دا الله أكبر أشياء عدد في أفكاره أو حوانك كذا في ونسبتك سيدنا علي سيدنا عثمان فأثرت مقالته مثل كثير منهم حتى قالوا معلا عن أمير المؤمنين قالوا سعيد مقالته هو ولا هو لا ما قمش قمش بابني قالوا يقول قرابنا قال معلا عن أمير المؤمنين آه أجاب أمير المؤمنين nínú wọn náà ni ó ìgbà nínú ìlú ẹja rígbà àsára bíhí ní ṣètọ́nà ààbí ìfìtìnà aláhù mọ́kànlá bí i jacob ìtura tó sábà ẹ̀ẹ́ bàbá ó gbogbo ni ó ẹ̀tí ni ó ẹ̀tí ni ó dáìlà àìlọ́ dáìlà ṣìtọ́n ẹgbà wọn kan ní wọn bá pariwo wọ́n pariwo àsára bíhí ní ṣètọ́nà ààbí ìfìtìnà ọ̀rọ̀ tí kíkọ́ tó ń sọ yẹn ó sì ti sọ lọ́pọ̀ fọ́ra wọn ọ̀rọ̀ tó bẹ́ ẹ̀wì bọ̀ ìtọ́jú nínú wọn ọ̀pẹ̀wò ìgbẹ́kùn bí ìgbọ́m káà etí ní ó etí ní ó wọn wọn kò fún yín ní àdéhùn fàzádọ̀ ìfò à gbígbà wọn tó wà kọ̀ sí káàdà àgbà àgbà àgbà láìlà ìlọ́lọ́wà الله أكبر فقدت أم المؤمنين عائشة عدلها أما واسيدة عائشة وأن فينا في المدينة بوقت المدينة هنا فينا تفيدنا الانسلاج حتى أسكوية الواجب أذكر مجال لبنا من غير ذلك هم على الصعاد ابن شعوان ولا سعد هذا الأم المؤمنين عائشة وعدى وقد سئمت قام المدينة ما عاد فتنة أطلب المدينة في سوء عليها الفتنة في مدينة ايه عن فتنة الفتنة ايه سبت من اخيها محمد ابن ابي بكر يتباهى محمد بن ابي بكر رضي الله عنه هو عنده وتون جنب الفتنة انا في جميع ولا تكلنا وطنون يوني بابنا ايجيبت يعني كنا ايجيبت سنة وطنون يوني سبت عن فتنة ايجيبت ايه ايه kárí àwọn wọlé ìgbàgbàsí na ọ̀fman ṣùgbọ́n ọ̀gá mohammed ọ̀gbọ́n wà láàrin wọn ṣẹ́gbà rẹ̀ gbogbo ìbálẹ̀ ọba ẹ̀ ṣẹ́ inú ròdù bí ìdáwọ́ rẹ̀ tó kún lọ́bù ìbúrẹ̀ lọ́wọ́ rẹ̀ bó ti padà nù ọ̀gbọ́n ẹ̀ sílẹ̀ àwọn yòókù wọ ọ̀gbọ́n mọ́ tó ti sákì ní ọ̀gbọ́n mi. ní ìwọ́n sí àìsàn ìgbàlánà wọ́n ti ọ̀dà àwọn kìíní ọwọ́ pé ọ̀dà tó rẹ̀ ọ̀dà ìyọkùn sí wọ́n ní kíkà sí òun lọ sí àjì ọba dídí muhammed fún un láti lọ sí ibi sí jẹ́ àjì ọ̀kúlẹ̀bà ti ní lọ sí ìhà ọ̀dà àyè táhà fún àbà ọkọ̀ wọn ò gbọ́ لأنه كان من المحرفين منحرفين عن عثمان هو أنه مدارس الموزن عثمان أنه الله أكبر قال وأنبت على قاتب قلنا ما قبض الإسلام من لا الله بذلك يستعدتك أم المؤمنين ولا تتباعوا وما هو ام المؤمنين يا النبي يقتلون وواعكم الله تلي ثم اتبع بعبان العرب إذا ما لا يحل wọ́n ti dá àwọn àwùjọ lágbàwọ̀ yìí láti máa ṣe ní ọ̀bọ̀ pàmù ní ọ̀tọ́mù ọ̀bọ̀ pàmù pàmù وإن هذا الأمر إن صار إلى غلب الطلب عليه بنو عبد مناف ذلك في abdulmanaf

hajj wọ́n ṣe àdúgbò ìdílé ti kánì wọ́n ti dáhùn bá fi sílẹ̀ káwọn yẹn bá fi ṣe hajj tán wọ́n ara mọ́tò àwọn wá sí Madina wọ́n á sì yára àwọn ìdílé onígbà ọ̀rọ̀ tẹ́lẹ̀ ti fi bá mọ́tò kọ̀ wọ́n mọ́ ní ẹ̀rọ àwọn ará Madina wọ́n á rí pé àwọn tó ń bọ̀ yẹn wọ́n kù sáwọn lọ lọ́wọ́ ti káyì wọ́n yẹ káyà wíṣáì ìtìkú ní fún fẹ́ǹsì lónìí nǹkan sí lọ fún ọlọ́run ọba sọ́wọ́n tala ìjà bá fún sí lọ fún ìgbà mùsùlùmí ọba ọlọ́ba àwọn fi gbígbà ọlọ́ba kó máa bójú dín pẹ̀lú ọlọ́ba a máa ka lẹ́tọ̀ọ́ ní ọ̀sán kìtàbù usman ilà mùsùlùmí ọwọ́ a fi kí ní abdullahi bin abbas àfún àpọ̀lú ẹ̀ nánu gbogbo ní káwọn ìjà ní ara o ó sì tẹ̀lé àṣẹ amir mumin ní ara o inú ìyíkì ìmọ̀ ìṣẹ̀lẹ̀ kó bẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ abdullahi bin abbas radiyallahu anhu ní wọ́n fi jẹ́ amir mumini amir wahad ní ọdún olúwa kọlọkọlọkọ àwọn mùsùlùmí ní hajj olúwa kọlọkọ àwọn mùsùlùmí wa salamu alaikum wa rahmatullahi wa barakatuh